iṣẹ́ àyàn iṣẹ́ àwọn àyàn àwọn màmá tó bí mi ilé wọn àyàn ni wọ́n tẹ́ ni wọ́n ti ń fojú di àwọn àyàn tipẹ́tipẹ́ tẹ́ bá lọ sóde tọ́ bá lọ sóde wọ́n á máa gbóúnjẹ fún wọn bí wọ́n ṣe máa ṣe ṣe tó ti jẹ́ kí àwọn èèyàn fojú di àwọn àyàn tipẹ́tipẹ́tipẹ́. Hmm. kí à ń bá ń kọrin tí wọn bá lùlù sí ìlú orin olé dún. hundred percent. alájú wàásù bá dẹ̀ fẹ́ tí wọ́n bá lóde ní sáde tí ń bọ̀ ọmọ sáà mọ̀ wíkẹ̀ wíkẹ̀ wọn lóde tó bá wù wọ́n kí wọ́n sọ fáwọn onílù wọn pé kí wọ́n má wà káwọn nìkan bí àwọn èèyàn bá jó sí báwọn èèyàn bá náwó fún wọn. so kò sẹ́ni tí ó pàtàkì bí wọ́n ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ló lílu náà ṣe pàtàkì. alájẹ ẹ má sọ pé ẹ̀yin ni wọ́n fẹ́ gbọ́ o ẹ má sọ pé ẹ̀yin wọ́n fẹ́ gbọ́ o tí wọn bá lùlù sí orin tẹ̀ ń kọ wàláì kódà kò ní nítumọ̀ kò ní nítumọ̀ ẹ tọ́jú àwọn náà hmm. ẹ tọ́jú àwọn náà káwọn náà káwọn náà káwọn náà jẹ́yàn. kò jẹ́yàn. mi sọ ẹ̀yin lẹ fọ́ọ̀mù báńdì yín o alájẹ ẹ̀yin lẹ fọ́ọ̀mù báńdì yín o but àwọn náà wọ́n wúlò wọ́n pàtàkì wọ́n pàtàkì ẹ̀ lè fọ́ ọ̀rọ̀ wọn sẹ́yìn hmm. wọ́n pàtàkì so ìtẹ́mi sọnù ẹ change ẹ change bẹ́ẹ̀ ṣe ń tọ́jú wọn hmm. ẹ change bẹ́ẹ̀ ṣe ń ju èèyàn làwọn náà hmm. professional talent gidi gan ni lulu o talent gidi gan ni lulu talent gidi bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ní talent orin bẹ́ẹ̀ ṣe ní talent orin bẹ́ẹ̀ làwọn náà ní talent ìlú ṣé gbogbo yẹn ló máa so bó ṣe jẹ́ gan nìyẹn ọ̀rọ̀ yìí gan kò yẹ kí ọ̀kẹ́ sọ̀rọ̀ kò yẹ kó jáde hmm. sọ̀rọ̀ kò yẹ kó jáde ẹni tẹ́ ẹ ti jọ sí sẹ́rí ni alájọ yẹ kẹ́ ẹ pé àyànlọ́wọ́ wà èmi pẹ̀lú ẹ̀kú rí báwọn ẹ dẹ̀ wọlé ẹ dẹ̀ sẹ́tù ẹ̀ láàrin ara yín. ẹ̀yin ẹ wù dàn. èmi wá ni mo wá sí èmi tó jẹ́ kó lè wá sọ́dọ̀ mi kó lè wá sọ́dọ̀ mi kó wá tó ń dùn ẹ lọ́kàn. bàtẹ̀yìn náà ẹ bẹ̀rẹ̀ sí ṣe kíní tẹ̀ ara yín káàkiri lórí mídíà that means àwọn èèyàn wò pé interest yẹn òótọ́ ni now. ẹ̀yin hold on sir call you ìwà on ẹ̀yin máa sọ̀rọ̀ lọ sir. Mm. so gbogbo wa làwọn ń tá gbogbo wa làwọn ń tá jẹ o àwa náà fẹ́ kò sẹ́ni tí ó fẹ́ dèèyàn láyé o kò sẹ́ni tí ó fẹ́ láyé o because ẹ̀yin onílù ẹ̀yin onílù kí sàlájú àṣù nìkan ẹ̀yin onílù ẹ̀yin lẹ́ ń gun mọ́tò mọ́tò ńlá ẹ̀yin lẹ́ ń hmm. kọ́lé ńlá àwọn onílù wọn rún pàdé kò sẹ́ni tí ó gbàdúrà kò sábí ama tí ó gbàdúrà pé kọ́mọ wọn dàbí àwọn onílù nàìjíríà kò sábí ama tí ó gbàdúrà kọ́mọ wọn. àwọn náà fẹ́ dèèyàn á sọ pé kí wọ́n dàbí yín kí wọ́n dàbí yín kí wọ́n dàbí bàtẹ́ ẹ tọ́jú àwọn náà káwọn náà dùn wò hmm. ẹ tọ́jú àwọn náà káwọn náà dùn wò so bó ṣe rí nù eh, ẹnu ẹ wọ́n make sense now ṣe rí nǹkan tí mo fẹ́ ká máa ṣe náà nìyẹn eldon eh, eh, eldon sir nǹkan tí mo fẹ́ ká máa ṣe náà nìyẹn you can advise you don't have to abuse ẹ understand nǹkan tẹ́mi máa ń sọ tẹ́ bá sọ ẹ sọ mind yín síta. Hmm. pẹ̀lú bí mo ṣe ń bínú sí yín gan tí mo bá lùlù yín báyìí màá tún máa jó ni ká sọ nìyẹn. pẹ̀lú bí mo ṣe ń bínú sí yín bí mo ṣe ń bínú sí yín mo bá ń gbórin yín báyìí ẹ mọ jójó wọn ni ẹ mọ jó lọ ni ọlọ́run fún yín tálẹ̀ǹtì mhm. ọlọ́run fún mhm. ẹ mọ jó lọ ni àwọn onílù yẹn tọ́jú wọn dáadáa. Mhm. mi ò rò pé aláàjì wa ẹ gbàdúrà báwọn onílù yìí ṣe rí mi rò pé àwọn ọmọ tẹ bínú tẹ kókó tẹ kókó di yín bí mi rò pé ẹ gbàdúrà kẹ́ni kò rí bá wọn o nínú àwọn ọmọ tẹ bí mi rò pé ẹ gbàdúrà kẹ́ni kò rí bá wọn bí wọ́n ṣe rí mi rò pé ẹ gbàdúrà hmm mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín sà ẹgbẹ́ ọ̀kọ́ta play lẹ́ẹ̀kan pé bàbá wa Kéwúgba Gold fẹ́ parí ìjà fún wọn Mr. Àyànlọ́wọ̀dẹ̀ ni ò lọ kí lẹ́yìn rí sí yẹn. eléyìí kò nídìí pé wọ́n ń pè wọ́n tí mo bá tiẹ̀ sí understand ẹ gbàgbé pàlàjì ò pè wọ́n sí àní pé àwọn àgbààgbà ti wá pè wọ́n aláàjì gbà

all right god bless you sir. Hmm. if you do good oh, need the validation of anybody hmm. nǹkan tó ṣe òun ló máa hmm. i was one of any tó bá ni pepe pepe gan oyè àbí oyè àbí oyè lórúkọ ẹni yẹn jẹ tẹ bá gbọ́ nǹkan tí màá yẹn sọ tẹ bá gbọ́ nǹkan tó sọ àánú máa ṣe Hmm ẹ send ẹ jọ ṣe lè send ẹ sí mi ẹ lè send ẹ sí mi ẹ jọ ẹ send link yẹn. màá send ẹ yẹn màá send link yẹn sí yín ẹ lè bìlíìfù wípé òkè ẹ̀yin kọ́ àdúró hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé hòtẹ́ẹ̀lì táwọn èèyàn lè fi twenty million lọ síbẹ̀ lẹ́ẹ̀kan hmm. why can't you do the right thing? he cheated them there is no way tí Wàsíù máa sọ pé òun ò ṣì tí he knows ẹ̀hún gbà tí interview yẹn ó dá mi sí pé ó mọ̀ pé nǹkan tó ń ṣe meanwhile eh, wọ́n ní wọ́n kọ́ fẹ́ pè wọ́n papọ̀ wọ́n fẹ́ ṣe kinní kan doesn't have to pay anybody papọ̀ okay eh, ọmọ yìí ti complain nípa báyìí take your phone call that person okay send account ẹ jẹ́ kí n send owó sí ẹ tó bá yẹ pé lọ́nà kan tí mo fi ṣe má bínú ẹni yẹn ló máa wá padà wá sọ́ńtà why is he only him? why is he only me why is he that pé òun nìkan náà máa máa sọ̀rọ̀ nǹkan tí àyùbá ṣe sá fún wàsíù nìyẹn dè ní ọba ti pa ó sá ni. ọlá david the number is pinned down. Mm kò sí ẹni tó lè bá wá sí ìṣe ihun gan ni màá wá líǹkì tí máa yẹn jáde ó láti máa yẹn láti máa sọ wípé <laughs> wípé ó dàbí pé kéèyàn kúrò lọ́dọ̀ ẹni tó ń lùlù olórin ńlá kó wá sọ pé ó fẹ́ lọ bá àwọn kékeré ṣe pé wọn tiẹ̀ nígbà ẹ̀ nígbà because tó bá ti ń débẹ̀ àwọn tó tún ló tó ṣe apart from kini tó bá ti ń débẹ̀ náà máa sọ wípé ah, níbo lẹ tí tó bá ti mọ̀ kọ́dọ̀ wá sí òní wọn á ní no wọn á hmm. ní no wọn á ní no so ẹ wá ń sọ wípé kò ṣe kékeré kan àwa máa sọ pé kò sẹ́ni tó fẹ́ fa wá sí wàhálà ta ló ń fa wálẹ̀ ẹni tó máa fa wálẹ̀ wà lókè ìjọ́ kan lèèyàn máa kú tí ò ní gbé apámọ́ tí ò ní gbẹ́sẹ̀ mọ́ tó ó parí nìyẹn gbogbo nǹkan ta ní all, all na rubbish rubbish tó jẹ́ pé lẹ́yìn ọkọ ilé ńlá àwọn tó kọ́ gbogbo kínní nígbà yẹn bẹ̀ bíbọn sí òun dancing ní hòtẹ́ẹ̀lì náà dancing. pinky fires. she has he has cheated them in so many ways send ilé kiri ẹ sí in so many ways. ok mọ́mí. ìgbà tó ti yẹ kó fún wọn lọ́wọ́ tó yẹ kó fún wọn ìgbà tó lóun gba kíní lọ́wọ́ wọn wàá gba kíní fún wọn wàá gbà wàá gba eh, passport fún wọn wàá gbà lé wọn lọ́wọ́ which is fine pé. gbogbo wọn ni gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. gbogbo wọn ni hmm. anyhow o oh, anyhow o lè gbà lé wọn kí ló sọ fún mi ìyẹn ìyẹn ìyẹn fi ìyẹn sọ ó ní the last thing tí tòun máa ti sọ pé káwọn lọ ó láwọn lọ sí show kan ní Amẹ́ríkà ó láwọn dẹ̀ lọ sí almost nineteen states làwọn lọ wípé tó àwọn ti wò wípé at least táwọn ò tiẹ̀ ní rárá wípé ó tiẹ̀ gba owó lọ́wọ́ wọn kò gbà àwọn á ní tó five five thousand dollars lọ́wọ́ ó ní agri làwọn fi lè iye báyìí mú jáde in fact má send kíní yẹn sí ẹni tó ẹni host tó host máa nìyẹn ó ń sọ̀rọ̀ tó bá tún sọ̀rọ̀ pa ní but tó bá yẹ pé kíní kò yẹ kẹ́ lè kúrò ń bẹ̀ máa yẹn á tún ṣàlàyé á tún ṣàlàyé so pé kọ́ sọ wípé ẹ wọ́n mú wálé mú ètè èdè yẹn ta ló mú wá sílẹ̀ látijọ́ tó ti ń gòkè nǹkan èèyàn kan mú wá sílẹ̀ ni she should just do the right thing okay, she should settle those people look at them ẹ wo bó ṣe rí ẹ wo bó ṣe rí so many of his friends gan gbogbo àwọn sátìràmọ́nì tó ń náwó gan ó so ó lò wọ́n pátán ni. ẹ lórí pé sátìràmọ́nì ẹ ní sùúrù mọ́mì ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù lórí pé ọ̀kọ́ náwó fún àyìndé fún gbogbo eléré ni kò yẹ yín mà ẹ má ní pé òyìn ọ̀kọ́ eléré ló lò wọ́n àwọn ló náwó fún eléré wọ́n wá ní wọn ò ní mọ́ ìyẹn ẹ bọ̀ kẹ má sọ pé bóyá wàsíù lò wọ́n kò lò wọ́n. ẹ ṣẹ́kiri méjì ni ọ̀tọ̀ ni pé mo náwó fọlẹ́rẹ́ ọ̀tọ̀ ni pé mo tún wá jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tí mo tún wá close. Wàsíù kì í ṣọ̀rẹ́ kò ń ṣọ̀rẹ́ sátì ọmọ ẹni ọmọ ni sátì gẹ̀ẹ́fùn ẹ̀gbọ́n tèmi ni sátì nísàlẹ̀ kó ẹ̀gbọ́n mi gan ni ṣáàbí sàwáwù. ṣé ẹ ti rí ṣé ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mò ń try láti sọ ni pé ṣáárá àwọn kọ̀ọ̀kan wà mm-hmm. tó jẹ́ pé àwọn tó ti dìjọ́ ń ṣe papọ̀ tipẹ́ tó ti wá jẹ́ pé friend ní but turn to friends. àwọn kan wà tó jẹ́ pé nǹkan kan máa ṣẹlẹ̀ kí ni àwọn nǹkan tó ṣe láàrin àwọn nǹkan kan wà tó jẹ́ pé mi ò fẹ́ tú rárá. ok bóyá yìí mọ̀ wọ́n one on one bóyá ẹ̀ mọ̀ wọ́n mà. mi ò mi ò fẹ́ fẹ́ mi ò fẹ́ sọ much. ok you know much ok. ṣẹ́rí nítorí pé wọ́n sọ pé wọ́n mú wọn wálé wọ́n ń ṣe kinní yẹn it's all nonsense kò sẹ́ni bọ́dì tó fẹ́ mẹ́rin bọ́dì wálé. tó fẹ́ mẹ́rin ọkàn wálé god bless you ma ẹ ká gbọ́ tẹlumi ma. láti validate eh, kìíní lọ́dọ̀ èèyàn kankan you should just do the right thing and that is it àwọn yẹn gan padà wá sọ síta pé. ok nǹkan tẹ̀yìn advice ni pé kó ṣe the right thing. if our woman tó pè é pé wàsíù kọ́ hotel kìíní kan tí wàsíù bá jẹ́ àpá onínàkúnà ni kò ní kọ́ hotel yẹn. Hmm, hmm. because one they are not wọ́n ṣe contract band wọ́n sanwó fún wọn ni. Hmm, mo fẹ́ bèrè question lọ́wọ́ ẹ̀ ní western water wà yìí ní US o America o um, UK ṣé àwọn eléré wọ ṣé wọ lẹni tó ti bá wọ ṣeré more than thirty forty years. tó ní kálukú ti lọ. ṣé ẹni because mm. everybody is on payment plan wọ́n ti sanwó fún ọ ṣe ṣòkò gbọ́ owó ẹ ni mm. ṣé kò tí mo sọ yẹ ok kọlọ má jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ o tí olódì Wàsíù bá kú lọ́la ń sìn ṣé máa yẹ ká abájà lọ́la. Mm pé wàásù ń bí òun lówó ẹjẹ aṣọ páàtì ra wa wọn lọ pé wàásù yìí kò tẹ̀ ló ṣe ilé ó ra mọ́tò tó bá jẹ́ oníṣekúṣe oníjẹkújẹ ni kò ní kò ní ra gbogbo kan kò ní plan gbogbo kan tó plan yẹn ṣé ó easy láti dúró for four five hours kí ọ máa fi kọrin ṣé wọ́n ti mọ̀ sọ yẹ. ó yé mi ó yé mi. gbogbo orin tó ń kọ yìí kan tó bá yá ó máa ń rẹ mọ́tò ọ̀fun ni. Hmm ẹgbẹ́ lọ ṣe ó lọ ṣe ó lọ ṣe operation kan gbà kan. Hmm. torí gbogbo àwa ní west tower mákẹ́jà àsìgbà tó kú àwọn báǹdì ẹ̀mí ló jáde tó wá pé kò ṣe kinní kan kò ṣe kinní kan because ó ti ń sanwó fún wọn bí wọ́n ṣe ń ṣe show tí wàásù bá jẹ́ onínàkúnà ni kò ní kó hòtẹ́ẹ̀lì tó kọ́ kò ní ra mọ́tò kò ní ṣe gbogbo nǹkan tó ń ṣe tó bá yẹ pé wàásù náà far back nígbà tí Wasiu ń jẹ́ Wasiu tó ń kọrin ṣèbí Wasiu máa ka tẹ́tẹ́ ni àwọn ọ̀rẹ́ máa wá tó máa jẹun tó máa kó lọ́dún bá lọ pè é tó ẹ má jẹ́ ká máa gbé blame sí orí anybody it's like jọ́kẹ́ èèyàn ṣiṣẹ́ pọ̀ ẹ̀ ń sìn ó dẹ̀ ń sanwó fún ó sanwó fún ó bẹ ṣiṣẹ́ for like thirty years ìwọ́n mẹ́kọ̀ọ́ owó tiẹ̀ ó dẹ̀ ń sanwó ti tiẹ̀ níta ó wá jáde síta pé kinní kan. ẹni tó dájú ẹ fẹ́ kí gbogbo yín bá a sọ nísìn lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ parí ìjà yẹn fún wọn sí kí lẹ fíò wọ́n ní wọ́n ti pè wọ́n. tó bá parí ìjà kí máa yẹn máa lọ sí tiẹ̀ kí wàá fi máa lọ sí tiẹ̀ because the damage has been done. Hmm. kò lè ṣe trump ń bẹ̀ mọ́ ó mọ̀ lulu yẹn awáyọ̀ mi tó máa lò fún. Hmm. pé káwọn tiẹ̀ gbà pé kó parí ẹ̀ fún wọn so that àwọn náà ní freedom tiwọn láti lè bẹ́ anybody ṣe. àjọkẹ́ last time ó pè wọlé pé kọ́ wọ́n máa settle kínní because táwọn ọ̀tá wa ti bá lè attack mine it will be on Wasiu. bẹ́ẹ̀ni. Eh? It's a drummer. He know how to draw very well. Hmm. Òun kọ́ lè máa lọ sórí TikTok kó máa drum kó máa kó máa fi ṣe kínní àwọn yàrá máa máa fún ní he will be making money. hundred percent. Don't depend on don't depend on people. Mm. Yeah? You don't need to depend on people àti mo wà lamẹ́ríkà tí mò ń ṣiṣẹ́ mò ń tawó ṣé kí kọ́ńpì bá lọ pé kí n máa lọ lọ́la láti mo fẹ́ máa lọ máa pa owó ta pé à ẹ pé wọ́n kìíní kan ti kìíní owó tí wọ́n ti sọ fún mi nígbà tí mo ti ń bá wọn ṣiṣẹ́ ńkọ́. Hmm. yọ̀ọ̀dà sán ẹ jẹ́ ká calculate gbogbo ẹ̀ at least bó ṣe sọ lẹ́ǹkan tí k1 náà tó bá ń ba sọ tó bá ń ṣagídí ní ìta òun náà bá wà ní àmàrò hmm. because people have been talking about this thing too much ẹni tó bá náwó fún eléré kò fọ́ọ̀sì lédè kó wá náwó fún un ó dàbí ẹni tó ń tà torí ẹ̀ wú bí gàrí ìfọ̀ ni àgbàgbogbo ah, ah. hmm. lẹ̀ hmm. ẹ má bínú ẹ̀yin ti pọ̀ so nǹkan tí fẹ́ sọ nìyẹn hmm. ká fi tàwọn western world ká fi ṣẹ̀dáǹpù i need a lot of people tó yí wọ́n gbà wọ olórin ṣe ṣeré bíbà yìí for more than fifty years gan tó yẹ pé tọ́ba ti band bá dis tọ́ba dis. Eh, tọ́ba dis band. kò ban tó máa lọ band náà like this now it's a damage as you said kò sẹ́ni tó lè bá anybody jẹ́ hmm. they said to it let everybody go pé kí máa yẹn máa lọ bá wà sí kẹkọọ máa lọ bá ṣe padà yẹn there will not be any trust anymore. to dey hundred percent because this damage is too much. okay thank you. thank Bye. you so much. it's not even pé kí ó tiẹ̀ lọ bá aláàjì ṣe padà pé kó tiẹ̀ aláwọ̀ wọn bó ṣe pè wọ́n yẹn tó jẹ́ pé àwọn àgbààgbà ti pè wọ́n èmi kàn bí nípò yẹ kí wọ́n gbà kí wọ́n yanjú ẹ̀ ní. káàzú pé aláàjì wá sí òtí ẹ̀ wá pè wọ́n ẹ̀kọ́ àwọn méjèèjì ń jà wọ́n ti ń búra wọn lórí íńtánẹ́ẹ̀tì èso ẹ jẹ́ ká máa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa náà ẹ má yẹ ká máa rò pé torí pé Wàsíù Àyìndé jẹ́ olórúkọ kò yẹ yín ọ̀rọ̀ ti di woro sí woro wọ́n ti jọ ń búra wọn lórí íńtánẹ́ẹ̀tì so ẹ wá expect pé kí Wàsíù wá pè padà ó ti yàtọ̀ sígbà tó ti búra wọn ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa nísìn àwọn Àyìndé wa ti wá jáde àwọn kan ti wá jáde wọ́n wá ní ah no let us intervene in this àwọn àgbààgbà tó jẹ́ mùsùlùmí do you get it Ṣẹ́gun Samuel said good evening hello this man is comparing him, uh, Michael Jackson with Wasiu the musician in that playing contacts I don't get you but in Nigeria they pay anything uh, it doesn't give back to his society okay. Um, <laughs> jẹ́ kí n concentrate mo understand ẹni tó sọ yẹn pé ẹni tó pè lẹ́ẹ̀kan yẹn ó ń compare King Wasiu Ayinde sí ìlú òyìnbó tó yẹ pé gbogbo wọn pátápátá náà ní in fact eré kan lásán ó yàtọ̀ ó yàtọ̀ sincerely but láti ilẹ̀ ni gbogbo àwọn tá à ń sọ yìí eléré yìí àwọn onílù yìí wọ́n mọ táwọn ń go through lọ́dọ̀ gbogbo àwọn eléré pátápátá ohun tá máa máa bẹ gbogbo àwọn eléré yìí ni pé ẹ jọ̀ọ́ ẹ bá wa tọ́jú gbogbo àwọn tó ń bá yín lùlù gbogbo àwọn tó ń bá ẹni tó ń lùlù fún ẹgbẹ́ ẹ̀ dùn kò ṣe nǹkan tó easy do you understand Malik said but Wasiu make them popular ah popular ni kọ́kọ́ ló máa jẹ now what is popularity without money what is popularity without money in as much as I accept with you that of course playing with Wasiu working for Wasiu makes them what they are today at least àwọn náà ní profile wọn tún ti gùn pa nìyẹn Adesina Olalekan? how are you ma popularity without money is nothing do you understand but nǹkan tí mo kàn fẹ́ sọ náà tí mo fẹ́ ká mú dání ni pé whatsoever we should somebody is Olalekan is saying is K1 owing him definitely K1 is not owing him aunty please explain very well the ìtọ́jú that you are talking about okay wọ́n ti sọ wọ́n ní wọ́n ń sanwó fún wọn dáadáa wọ́n ní wọ́n ń sanwó fún àwọn dáadáa a ti sọ lórí program yìí pé gbogbo nǹkan tọ́jọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni eh, on percentage lọ́jọ́ máa ń ṣeré but if all your workers are saying it's not only Alhaji Wasiu Ayinde right now don't get me wrong if all the uh, band boys are saying band leaders are not paying them well bóyá kó review àwọn owó tọ́jọ́ ń fúnra wọn kán review ratios yẹn káwọn náà wò pé ìlú ti le kò sówó níta you know so nǹkan táwa náà ma be wọ́n fún nìyẹn and for Alhaji Wasiu Ayinde and this particular person we can see now and that is why I've come tonight that Alhaji Akeugba Gold Afa Akeugba Gold wọ́n ti jáde sọ̀rọ̀ yi, wọ́n be àwọn méjèèjì kan parí ẹ̀ Alhaji Wasiu Ayinde ti accept n kò fẹ́ kí gbogbo wa ka mú yẹn lọ́lé ni Alhaji Ayinde Wasiu Ayinde ti accept láti yanjú ọ̀rọ̀ pẹ̀lú Mr. Ayanlowo but Mr. Ayanlowo wọ́n pe meeting Mr. Ayanlowo ò lọ do you understand Mr. Uh, bàbá wa akéwùgbà dúró de Mr. Ayanlowo wọ́n ní Mr. Ayanlowo ò yọjú a kò ń lo opportunity láti bẹ Babawa wa Àyànkúnlé Àyànlọ́wọ́ wípé ẹjọ́ sà ẹ jẹ́ kí nǹkan tó ti kó tán ẹ jẹ́ kó let bygone be bygone please i know it is painful that you have gone through this with him if you have what you have told us it, it is what it is you know we just want to use this medium to say all these people out here will only tell you to fight on There is nothing we can do giving you the stipends that we are giving you the contribution will not last long bóyá online bóyá àwọn èèyàn that fún ye, bóyá ẹ rí ten million ẹ rí twenty million at the end of the day ìyẹn o ní pé kó jẹ́ nǹkan tẹ́ máa máa rí lọ ní gbogbo ìgbà ṣé tó bá tún di next year ẹ̀ tún jáde wá ẹ̀ tún wá pariwo ni no but tẹ́ bá yanjú ọ̀gá yín tẹ́ parí ẹ̀ wọ́n á fi yín kọ́ aláàjì lọ́rùn aláàjì wò náà tí wọ́n ní máa lọ dènà dè yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé gbogbo ibi tẹ́ bá lọ aláàjì ò jẹ́ kẹ́ ríṣẹ́ ṣe mọ́ kò yé so gbogbo owó eléyìí làwọn àgbàlagbà máa bá wọn sọ wípé look táìpé lóòótọ́ lòun wo àwọn ìwà yìí ìwà ìdọ̀tí ni aláàjì jẹ́kẹ́ ni yìí náà kò rí ṣe kò yé yín ẹ jẹ́ kí n pe ẹni àwọn tó ti pè padà ẹ ẹ má bínú ẹ jẹ́ kí n pe yín ẹ jọ̀ọ́ ẹ má bínú jẹun náà ẹ má bínú ẹ jọ̀ọ́ so yẹn là ń sọ bọ̀tẹ́yìn bá believe pé well aláàjì should call him ah gbogbo oníkálukú náà ló ní ego aláàjì náà ní ego tiwọn now he might not want to call him back pé ah, ah ìgbà táwọn àgbàlagbà ti pè tán pè é pé ká parí ìjà tí mo dẹ̀ tún gbà ìwọ wá ń ṣe bíi pé wá ń traga who you be in in what in what way are you talking to me Daniel uh, eh, Mr hello sir hello. Yeah, speaking. How are you doing, man? Yeah, you called earlier on. Mm. You just had to call earlier on. You just saw all the situation in Nigeria anyway. àgbọ́rọ̀ yìí you. ń dóbò lọ. Uh, I think everything is about, about the culture and everything, the way we do things back home. Culture. It's not just about, it's, uh, you know, it's angry about whatever, whatsoever it is. But the only thing is that I just feel that the people, the people is the major problem. It's not even whatsoever it is. Our ways of doing things is poor. It's why the Europeans and the Woko, hmm. they like to criticize each other. ẹnu wa ò kò. It's about the time. You should be united. You should be talking right. Tẹ́ ẹ̀kọ́ bá ṣe kan tí ò Let us talk. Kí ògbó wa fẹnu kan bá wọn wí. Sọ̀rọ̀ yìí sórí íńtánẹ́ẹ̀tì to be honest. I'm just I'm a big fan of Wasiu Ayinde. I'm disappointed in him to be honest. Wọ́n ṣe pé because of the man work there two years. The state alájí ju wa want to kò yẹ Eh. ẹjọ ọńkú wọn níṣẹ ẹ la ní pé ẹ lè sọ̀rọ̀ sókè ni. ṣé ń yín sìn. Eh. ìgbà ṣe gbọ́ pé ẹnìkan wá ṣẹ́ta pé òun ṣiṣẹ́ tẹlifọ́ ó yẹ kó pè sẹ́yìn kọ́ lè yanjú ẹ̀ ó yẹ kó máa wá sórí íńtánẹ̀tì wá máa sọ̀rọ̀ pé bákọ̀ bákọ̀ adágídí kọjá gbólẹ́gùn ni I don't know why I don't know why àwọn èèyàn wa gbọ́dọ̀ lásìkò wàhálà yìí mi to be honest. Hmm. ẹ jẹ́ àpàlájì kọ́ yanjú ẹ̀ o that's the most important thing because legacy wọn wà very important. ẹ bò nísìnyí aláàjì ti accept láti yanjú ẹ mr ayanlọwọ ni wọn ò wá wá according to nǹkan tán sọnsìn. láti sọba àwọn yorùbá lẹ́yìn náà ó yìí láti sọba hmm. àwọn ọlọ́mọ ọkọ tó fà hmm. ó ẹmọ ó yìí àwọn ọlọ́mọ ọkọ tó jọ fọ bẹ́ẹ̀ àwọn ọkọ náà sọ fún yẹn náà pé kó máa lọ. kó máa lọ. Hmm. but the, the major issue is not even wasiwa ide the major issue is not even mr ayanlọwọ is the system on the ground. Hmm system, our our culture, our ways of doing things. Ní eh, ẹ̀mọ̀, kò sí gbogbo ẹlẹ̀ láti ilẹ̀ látàyà àwọn bàbá agan, kò sí gbogbo pé eh, kéèyàn kan ṣiṣẹ́ kó rìtáyà kan máa fún lówó, kò sí gbogbo ẹbẹ̀ àtàwọn government government workers nìkan ló ń get gbogbo yẹn. You understand? Yes, sir. But ó kàn dùn ní pé aláàtì post by this by now, ó yẹ ká la ìkúrọ̀ ti wọ̀ pé at least àwọn people yìí, ó yẹ káwọn náà máa gbé kọ́ ṣe ilé ayé wọn. Wọ́n bá tiẹ̀ ń kọ́ ó yẹ kálájì máa kọ́ wọn nípa òkè you can be better you can do best àwọn ọmọ yìí àwọn ọmọ èmi ò tẹ láìpọ ọkẹ gbàlájì wá sórí internet i'm not happy with that. òkè inú ẹ̀yìn gan pé wọ́n gbé wọn jáde wípé wọn tọ́jú staff. alájú hmm. pé ebi gbogbo lè tẹ máa ṣẹlẹ̀ èmi kàn fi pé bó ṣe gbọ́ pé ọkọ wà ta ẹ̀ kó yẹ kó sáré pé ọkọ kó lọ bá kó lè yanjú ẹ̀sìn bẹ́ẹ̀ kó gbàjú ẹ̀sìn bẹ́ẹ̀ nǹkan àwọn máa bá struggle pẹ̀lú lórí Facebook àwọn ṣe gbọ̀n yẹn bí ìgbà ń dọ̀tí ara wọn ni hmm. àwọn Yorùbá dẹ̀ rí yorùbá máa sọ tiẹ̀ ni àwọn tó máa support alájà support alájì àwọn tó máa tó máa rí ìtàlájì wọn sọ tiwọn hmm. but náà ń pẹ̀sà peace làwa fẹ́. God bless you that's what way forward la fẹ́ kọjọ kọyanjú ẹ̀ láàrin. I don't want you to go this way. We need his legacy, but just celebrate Barrister yẹn. I want Wasiu to be celebrate like that. I want Ayinde to be celebrate like that. So I like láti change yọ láti change lọ́wọ́ you máa change kọ́ change ọ̀kẹ́ I mean, Change their way. System wọn. Okay. Eh? Ẹ sọ pé kọ́ change system of bó ṣe ń Change direction. If I want change direction of music right now, he can do it. He is exposed. He knows everything. I like you are exposed gan now lè ṣe gbogbo nǹkan tèmi kàn gbọ́ èmi ò rò pé yẹ àgbo gbogbo kan báyìí bó ti jẹ́ pé ọmọ abáwọn yẹn náà àwọn onídùn yẹn náà ní tiwọn lára gbogbo wọn ìgbòho gbogbo ẹ lọ́pọ̀ lára jẹ́ alájẹ́ alájẹ́ ó kàn yẹ kó kàn tó bọ̀ bá kàwé ó yẹ kó bá wọn plan láì wọn díẹ̀ náà ni wọn bá nìyẹn ó lè ṣe lára ẹni tó bá gba iṣẹ́ gan pàápàá even hmm. Amẹ́ríkà ṣé gbọ́ ṣé ibi iṣẹ́ ló máa ní pé kó lọ kọ́ náà àbí kó lọ ra lé ni they go tell you that you understand but whatever is the poor láàrin wọn àwọn ọlọ́mọ Peter, ni pé èmi ò fẹ́ kọ́rọ̀ eh, said Alhaji is always slapping people on stage I will play something for you now the man that you said is slapped on eh, stage. ṣé ìbámu kọ́ tó pè fún yìí it's part of their ways àwọn onífújẹ oníjàgídíjà kan ló máa ń ṣe fújẹ anywhere gbogbo ilé òní ìpè kó ní sára wọn wàásù wọn ṣe gentleman ọmọ onífújì kan kò ṣe gentleman kò sí gentleman lára onífújì. I know be gentleman at all. I know be gentleman at all. No be gentleman. Yeah, it's a big deal. I know be gentleman at all. I know be gentleman. àwọn onísọkúsọ náà á gbé fídíò jáde gbà kánú àmà sọtì àwọn tó tọ́ ètè wàá máa sọtì wò tó pẹ́ yóò má ta. yóò lóye stop it. ìgbà tó pẹ́ ọkọ̀ wà ta ẹ̀ ó yẹ kó pè é. Mm. ọkọ rọyàn lọba kọ́dé paná sí i. ẹ bàbá wa ni a ti sọ fún wọn àwọn ni máyégún gbogbo ilẹ̀ Yorùbá. <laughs> Mm. bóyá kọ́tì ẹ̀ máa báyàn bóyá kọ́tì ẹ̀ máa báyàn jà mọ́ àwọn ṣé wàá rí kankan tí wọ́n sọ fún yín aláàjì sọ̀rọ̀ kan aláàjì Wàsíù Àyìndé sọ̀rọ̀ kan tó mm. tún láìpẹ́ tèmi ṣe nígbà tí màláìka ṣe bẹ́ẹ̀ dé Wàsíù sọ pé nǹkan mẹ́ta làgbà máa ní tó sọ fún màláìka nígbà tó ń ṣe bẹ́ẹ̀ dé yẹn wọn náà gbà máa rí nǹkan ó máa gbójú kò bẹ̀ àgbà máa gbà wò sí mọ́ra gbogbo ọ̀rọ̀ yẹn he play something in my own life wá sí sọ ọ́ sọ fún màláìka jọ bẹ́ẹ̀ dé yẹn hmm. so ó pátá ní gbogbo orúkọ báyìí èmi ò bóyá kára ju tó máa da sí bóyá kọ́ ti jáde síta kọ́ máa sọ pé eh, ẹ. ẹ̀yin ayé náà lẹ máa pariwo tí Wàsíù Àyìndé ò bá dáhùn ẹ ti gbàgbé. Eh. alájọ ní alájọ ní ìdáwọ́ ayé. Hmm. Kalarachi don't need anybody. He doesn't need anybody. I'm he has to know what he has. Back. I want you. We are Kalarachi daddy, my bow, how you don't return. Because he will ọba máa kọ wọlébà mm. tó wà láàrin wọn àwọn lọ́jọ́ mọ kọdọ sáfìtì nìkan sọọtì ha o. Mm. ẹjọ tó lọ lọ ẹ bá bá alájí kẹ wà sọ wọn kì í bá tòlì society o gbogbo àwọn onífúnṣin yẹn ni kò sí alájí kọ kì í bá tòlì society. ẹ jọ bẹ ṣe ń bá wọn sọ̀rọ̀ yìí náà ni mi ò mọ̀ wọ́n rí ẹ máa sọ fún wọn bí kí lẹ́ni kan ṣe. gbogbo àwọn onífúnjì yẹn go give back to the society. mo jẹ́ ọmọ àkọ́má kọ́ máa kọ̀pọ̀ ọdún mẹ́wàá káwọn kọ́ máa jẹun mu sí ní ìsàlẹ̀ pẹ̀lú ẹ̀ go give back to the society. go give back to the society that's what i'm after go give back to the society. okay sir. not just about pé ẹ̀yọ̀kọ́ bá wọn dìbò go give back to the society àwọn àwọn fans gbogbo àwọn tó ní nǹkan tó ní nǹkan kan go give back to them. That's okay àwọn dáàtẹ̀ lówó dáàtẹ̀ gbogbo wọn à ń ṣe. Okay, you believe one can give back to the society as far as you are concerned. If the man encourage yourself, eh, come give back. Àti Malaika o, àti Fasoma, come give back to the society. Kò On my right, on my right, I put lówó. Kọ́ lọ sí Musi, kọ́ lọ gbogbo bẹ́ẹ̀, come give back to the society. That's what we need them to do. Okay. Wọ́n bá ṣe gbórúkọ bá out of them. Nígbà tá a tá a ti ṣe star, tá a I'm at sílé, tá a máa I'm sí àdúgbò, tá a máa ní kí everybody máa jẹun, kọ́ máa ṣe ògbè. Káwọn náà máa ṣe bẹ́ẹ̀. Kọ́ máa ṣe bẹ́ẹ̀